ẹ káàsán gbogbo ẹ̀yàn ọmọ yorùbá káàkiri àgbáyé happy new week today is november thirteen twenty twenty three monday ẹ mo kí gbogbo ẹ̀yàn ọmọ yorùbá oṣù yìí oṣù ayọ̀ lọ́lọ́run á ṣe fún yín o ẹ ọlọ́run wọlé àlù jamani tá a wà yìí yóò wọlé òjò tó ń rọ̀ lọ́wọ́ yìí ẹ ra jíjẹun ẹ ra àna ọlọ́run gbà yóò wọlé ọmọ mi tí mo dúró tì ọmọ bọ́dà mi ni ẹ ra àna ọlọ́run gbà gbogbo ibi tẹ́yìn ọmọ yorùbá wa ti wà ẹ mọ̀ ra àna gbà ni ọlọ́run wọlé àlù jamani tá wà yìí ọlọ́run àṣàánú yín ẹ ṣé mo dúpẹ́ gan kó àdó tì mí Ich bin Yoruba. Hmm. Ọmọ mi ní ọmọ Yorùbá lòun. Ich liebe Yoruba. Ja. Ja. Èmi Àṣàbí Adé. Èmi Àṣàbí Adé. Ọmọ Ládé Ládé Ládé. Ọmọ Ládé Ládé Ládé. Aláàfin Ọ̀ládé. Aláàfin Ọ̀ládé. Adé Aládìkún. Adé Aládìkún. Alá. Adé. Adé. Aládìkún aládekú. làgbà fàlàfin. làbà láfa. làgbà. làbà. làgbà. làgbà. fún. fún. aláàfin. aláàfin. orí adé. orí adé. ọmọ ládé odi. ọmọ ládé odi. ọkàrí ọmọ ládùkù sọ pé èmi ọmọ ládùkù. èmi ládùkù. èmi ọmọ ìgbòho mọ̀rẹ́. èmi ọmọ ìgbòho mọ̀rẹ́. alágbàdo òde. alágbàdo òde. <laughs> alágbàdo. alágbàdo. òde. òde. ọmọ. ọmọ. atapẹ́tẹ́. Atapẹtẹ. Inú omi. Inú omi. Ọmọ. Ọmọ. Gègèlè. Gègèlè. lodo sànyà. lodo sànyà. Lódò sànyà. Lódò sànyà. Sànyà ò dé mi ní bàrà àdí. Sànyà kò sé. Sànyà. Sànyà. Kò dé. Kò dé. Mi ní bàrà àdí. Mi ní bàrà àdí. Mi ní bàrà àdí. Omi kò ń sin. Omi kò ń sin. Ó ń mi lẹ́nu. Ó kà mi lẹ́nu. Ọmọ òkúta mẹ́ta. Ọmọ òkúta mẹ́ta. Òde Ìgbòho. Òde Ìgbòho. Ọ̀kan ṣe mí. Ọ̀kan ṣe mí. Dábọ̀dábọ̀. Dábọ̀dábọ̀. Ọ̀kan ṣe mí. Ọ̀kan ṣe mí. Máa rọra máa rọra. Máa rọra máa rọra. Ọ̀kan nígbà tó o mọ Gbòho. Ọ̀kan. Ọ̀kan nígbà tó o mọ̀nà. Ọ̀kan. Ọ̀kan. Ọ̀kan. Ó ní. Ó ní. Nígbà tó o mọ̀nà. Ìgbà tó. Ìgbà tí. Ìgbà tí. O mọ̀nà. O mọ̀nà. Kí ló wá ṣe nígbà òmò rẹ̀? Kí ló wá ṣe ní ìwọ̀ oòrùn rẹ̀. ẹ pàtẹ́wọ́ fún rẹ